lójú ewé fifteen aya fifty one rẹ̀ ẹja àtúnkà. mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ kò sí nǹkan tí èmi ọlọ́run ṣùgbọ́nà wà tààlà fẹ́ fi ìmọ̀ tí wọ́n ní tí ò ṣe àǹfààní fún wọn ṣe mi ò sì ní ìdí ẹni tí ó ní ìmọ̀ tí kò ṣe àǹfààní nínú àlìjẹ́nnà mi. aláìmọ̀kan ni mò ń wá nínú náà mi ẹ̀dà rìn mú o aláìmọ̀kan ni mò ń wá nínú náà mi. ńgbọ̀ wá di aya eighty six. ńgbọ̀ wá di aya eighty six. ó tún wá ń sọ ń bẹ̀ wípé ilẹ̀rọ̀ ẹni tí ó bá ṣe àtakò òdodo mi èmi ọlọ́run subhanahu wa ta'ala ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ kúrò níbi òtítọ́ ṣùgbọ́n o ilẹ̀rọ̀ àwọn kan níwájú mi ni wọ́n ń takò òdodo mi o ṣé ò takora wọn báwọn nínú àyà one. ọ sọ ń bẹ̀ pé ìyún aya ìlẹ̀rọ̀ la ń sọ o má sì mú o nínú aya ìlẹ̀rọ̀ aya fifty one ọ sọ ń bẹ̀ wípé aláìmọ̀kan ni ó wà lìjẹ́ náà nínú aya eighty six ó tún sọ ń bẹ̀ wípé àwọn aláìmọ̀kan ni wọ́n ń takò ọ̀rọ̀ mi ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ gbọ́rọ̀ yìí ìjọ́rọ̀ yóò takora wọn báyìí bí. nígbà tó bá dá sí pé àwọn aláìmọ̀kan ni ó wọ àlìjánà torí pé ìlẹ̀rọ̀ jẹ́ aláìmọ̀kan tọ́tún wá mi wípé àwọn tí ń ọ̀rọ̀ mi àwọn ni aláìmọ̀kan níbo làwọn wọ̀ torí aláìmọ̀kan ti pé méjì báyìí àwọn aláìmọ̀kan ni ó wọ àlìjánà lọ́dọ̀ àwọn aláìmọ̀kan náà ni wọ́n tún wá ń ta ko òdodo ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ ìlẹ̀rọ̀ bí ọ̀rọ̀ òkùrọ̀ ṣe máa ń takora wọn nìyẹn o ọ̀rọ̀ òkùrọ̀ ṣe máa ń tako ara wọn nìyẹn ti fi hàn yí pé irọ́ ló ń pa òfun báláú ẹ jẹ́ kí a dúró níbẹ̀ yẹn ní alẹ́ yìí ká lè fún àwọn èèyàn ní àǹfààní ìbéèrè àti ìdáhùn ìbéèrè àti ìdáhùn. wá kọ́ńtró kìíní yìí o. naam waaleykum salaam wa rahmatullahi. wa antum. ok ẹni ìbéèrè pé alákọ̀ọ́kọ́ ná, irú ọkùnrin yìí mọ̀ ń gbọ́. ok. náà ẹ ṣeun oníbèrè ó ní irú ọkùnrin tó ń pè ní lẹ́rọ̀ yìí ó yẹ kí wọ́n mú un lọ sí ọsibítù tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn ọpọlọ. ọ̀rọ̀ rẹ̀ kò jẹ mọ́ ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú aláìsàn ọpọlọ ní ìlànà ti àwọn olóyìnbó dé tí wọ́n kàn máa fún ní tébúlẹ́ẹ̀tì tí wọ́n máa gún lábẹ́rẹ́. rúkúyà ni ọ̀rọ̀ ẹ jẹ mọ́ ni ọ̀rọ̀ ìlẹ̀rọ jẹ nítorí wípé àwọn àlìjẹ̀nù ti bẹ nínú ara rẹ̀ abẹ́rẹ́ òyìnbó ò lè lé jáde tébúlẹ́ẹ̀tì òyìnbó ò jáde ohun tó lè jáde ni rúkúyà. láti wá rí rúkúyà ṣe fún un wá jẹ́ nǹkan tó lágbára. ó jẹ́ nǹkan tí ó ní agbára. ó jẹ́ nǹkan tó ní agbára nítorí wípé ẹni tí wọ́n ó ṣe fún àwọn ẹbí rẹ̀ ni wọ́n wà á mú wá sọ́dọ̀ rúkúyà. ta sì lẹ́bí rẹ̀ tọ́mọ̀ pé ilẹ̀ ẹ̀rọ ti ní pírọ́blẹ́mù àlìjẹ̀nù tí ó sì mú lọ sọ́dọ̀ àwọn orúkúyà ibi tọ́rọ̀ ti gbélágbára nìyẹn so ẹni tí èṣù ń bá sọ̀rọ̀ ó ní arákùnrin tẹ́ ń pè ní ìlẹ̀rọ̀ so orúkúyà ló lè lé àwọn àlìjẹ̀nù tí wọ́n ń sọ àwọn oríṣiríṣi irọ́ tí wọ́n ń gbé wá fún un ìyẹn báyẹn ìbéèrè tí ẹni ìtún wá béèrè ni pé ní ìsìn tí COVID-19 wà ń ta ok ìbéèrè kejì rẹ̀ ni pé báwo la ṣe rí àwọn ìwé yìí mo ti sọ ní ọjọ́ àkọ́kọ́ ó kó ránṣẹ́ sí mi nì nígbà tí ó fẹ́ kí n di ọmọ òun so ó kó ránṣẹ́ sí mi. lẹ́yìn ìgbà yẹn àwọn ọmọ ẹ̀ náà tún kó omi wá so èyí tó kọ́kọ́ kó ránṣẹ́ sí mi ibi tá a òun dé nìyẹn a wà bọ́ sórí òmíì tó tún kó ránṣẹ́ tó ó kó ni o kì í ṣe pé mo lọ sí inú tó wà o èmi ò dé bẹ́ẹ̀ ní tèmi o now nípa ọ̀rọ̀ ìdì oníbèrè pé pẹ̀lú bí a ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa ní ìlú wa ohun tó súnmọ́ ohun tó súnmọ́ ni pé ká máa lọ kí dì àwọn èèyàn máa ń béèrè pé hello. waaleykum salaam kẹ́ntì ń sọ̀rọ̀ kó sọ̀rọ̀ òkè o àti ń gbọ́. bẹ́ẹ̀ ni mo ti sọ náà bẹ̀rẹ̀ mo ti sọ lánàá mo ti sọ ìjẹta pé gbogbo aya ìlẹ̀rọ̀ ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ tọ́ba sì fẹ́ parí aya rẹ̀ yóò sọ pé bí mo kàn ṣe lajú nìyẹn gbogbo aya ẹ̀ta ti ń kà bó ṣe ń bẹ̀rẹ̀ bó ṣe ń parí nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ ṣeun. now lórí ọ̀rọ̀ ìdì báwo la ṣe kí ìdì tíjọba ò bá tí ì tú wa sílẹ̀ pé ká máa kírun jímọ̀ ká máa kírun ìdì títí di ọjọ́ tí ìdì bá pé a ní láǹfààní àti lọ kírun ìdì nìyẹn o. ìdájọ́ wo ní bẹ fún òun ìdì súnà tún mú akádà ni súnà tí a kan pamọ́ ni àmọ́ nígbà tí làlórí bá ṣẹlẹ̀ tá a fi lè kí i kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ju pé ṣe mọ̀ pé ìrun ìdì àsìkò irun dùhà ló bọ́ sí oníkàlùkù kó kí irun dùhà. naam waaleykum salaam. ẹ káalẹ́ o. ok. ṣé a lè kébí èlò láti. ok. é que ọlẹ́rọ ẹ̀jẹ̀ kan máa gba ẹ̀rú ẹ̀ pé nípa àìlè kí ìrun ìdì tíjọba ọba tí ìtúwálẹ̀ àlékí náà nu òjò báyẹn lọ náfìlà ni ìrun ìdì kìí ṣe ìrun ọ̀ranyàn tá a bá ráyè láti kí àákì tí covid 19 ọba tí ìjẹ́ká lọ kí ń ta aṣọ rọ̀ ní ti oníbẹ̀rẹ̀ kejì wọ́n ní àkíyèsí wọ́n má àkíyèsí kan wá wọ́n sì mú ìbéèrè kan wá ní ti ìbéèrè tí wọ́n mú wá wọ́n ní ṣá lè fi owó yọ zakatu lè fitiri rárá àyàfi sílà lórí bá ṣẹlẹ̀ mo lérò pé lálẹ́ àná ó dàbẹ̀ kí mo sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ bóyá ká lọ gbọ́ prógráàmù àná mo sọ̀rọ̀ nípa rẹ̀ ìpìlẹ̀ mùsùlùmí máa ń padà síbi ìpìlẹ̀ ni kí ni ìpìlẹ̀ zakatuli fitiri oúnjẹ jíjẹ táwọn aráàlú ń jẹ òun láfi yọ lódodo ni wípé owó láfi róúnjẹ yẹn ṣùgbọ́n oúnjẹ ni wọ́n fẹ́ kí ẹni tó fẹ́ yọ ó gbé kalẹ̀ fẹ́ni tí ó yọ fún tí ṣe ìmáàmù rẹ̀ kí ìmáàmù náà tó wá pín fún àwọn jàmá yòókù tí wọn láǹfààní àti yọ. tó lánàá yẹn mo wá tún ṣàlàyé wípé nígbà tó ga sí wípé àwọn tí wọ́n bá rí jẹ tó ṣẹ́kù ni wọ́n yọ zakatul fitiri láàrin àwọn mùsùlùmí fún àwọn ọmọ ìyá wọn tí wọn ò rí jẹ ṣẹ́kù tàbí tí wọn ò rí rárá. ìlànà ẹ̀ náà sì ni pé nǹkan jíjẹ wíwọ̀n múdù mẹ́rin fún orí kọ̀ọ̀kan tá a bá wá sọ wípé tá a bá wá sọ wípé nílùú tiwa o kò sí ẹni tó bùkátà sí i nígbà náà ọ̀rọ̀ wa kan pé kí wọ́n gbọ́ zàkà ní ìlú kìíní kí wọ́n gbé lọ sí ìlú mìíràn. láàrin yìí tọ̀rọ̀ ó sì wá jẹ mọ́ wípé ṣé nílùú tiwa tá a ti yọ yìí láti yọ nǹkan jíjẹ táwa fi ọkọ̀ kó lọ sí ìlú mìíràn option one nìyẹn option two ni pé tó bá dá sí pé ìlú tá a fẹ́ kó zakatu ní fítìrì wa lọ yìí tá a bá ní ká wọ ọkọ̀ lọ yọ pẹ́ wa tàbí kí wíwọkọ̀ gan kọ́mọ́ rọrùn nígbà náà ni ẹni tó fẹ́ yọ zakato lè fitiri yìí yóò wá sẹ́ǹdì owó sí ìmáàmù tó fẹ́ handu pínpín zakato lè fitiri ìmáàmù yẹn ní alọ ra nǹkan jíjẹ tó ti wá rà á yóò pè fáwọn èèyàn ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ àwọn ni wọ́n mọ hikima tí ń bẹ níbi bó ṣe já sí pé oúnjẹ jíjẹ láti yọ zakatu lè fitiri kì í ṣe owó. nínú ọ̀nà tó lè gbà yọrí sówó ó ní mo sì ti sọ yẹn tó bá sì yọrí sí gan-an náà kì ṣe pé wọ́n máa sẹ́ǹdì owó yẹn sí individuals rárá wọ́n á sẹ́ǹdì ẹ̀ fún àwọn elétò àwọn imams tó wà nídìí ètò àwọn ìmáàmù yìí ni wọ́n wà lọ ra nǹkan jíjẹ táráàlú yẹn máa jẹ wọ́n wà pín fún wọn tí ọmọ túmọ̀ sí wípé kì í ṣe pé owó ni wọ́n fi ṣe zakafele fitiri wọn oúnjẹ nǹkan jíjẹ aráàlú náà ni wọ́n padà lò. bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn. nípa àmọ̀ràn tí wọ́n fún wa pé kò yẹ kó gá sí wípé ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ ní ọ̀wọ̀ àgbà táìmù ẹ̀ àkíyèsí ní tòótọ́ ṣùgbọ́n tí a bá sọ ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ tí ògòǹgó a ranra wa lọ́wọ́ táwọn èèyàn bá máa gbọ́ ọ̀kan kan irọ́ tí ń pa wọ̀nyí àràn ara wa lọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ohun tí mò ń kà jáde yìí wọn ò gbọ́ rí. ẹni tó má mọ̀ràn gan wá gan ò gbọ́ rí. ọ̀pọ̀lọpọ̀ ò ṣe gbọ́ rí náà nìyẹn. so ẹ sì rí i pé kì í ṣe gbogbo ẹ̀ la tún ń kà torí pé ìdí àkọ́kọ́ àwọn wáàyí irọ́ rẹ̀ tó gbà ìyẹn wọ ninety five èyí mo kó lọ́wọ́ yìí èyí òun wọ ninety five ní tiẹ̀ omi ìtún òun tún nìyí omi tún ní tó ga sí pé àkànká bíi mélòó kan bẹ́ẹ̀ lọ́la ọ̀la náà ni a máa mú ọ̀rọ̀ ẹ̀ wá sí ìparí ṣe rí tí a bá ka àwọn ọ̀rọ̀ yìí jáde ṣé ti gbọ́ àwọn èèyàn ohun tí àwọn èèyàn mọ̀ sọ ni pé wọ́n ń bínú lẹ̀rọ ni wọ́n ń ṣe kèéta ìlẹ̀rọ ni àmọ́ pẹ̀lú ń ta àkàgáde yìí tọ́wágá sí pé mùsùlùmí ni ìwọ tó ń lọ ọbẹ̀ tọ́ ọmọ ìsìláàmù ó yẹ kó mọ̀ pé ẹni yìí ẹni tí wọ́n máa sá fún ni ẹni tí wọ́n máa sá fún ni ìlẹ̀rọ̀. pẹ̀lú ògo aláwò ọ̀la náà ni a mú ọ̀rọ̀ ẹ̀ si sí òpin. tí a bá yà lọ sí ibòmíì nínú ọ̀rọ̀ a fẹ́ fi dènà aburú ni aburú lẹ̀rọ̀ kó tó gbilẹ̀ káwọn èèyàn tó di ẹrúsìn rẹ̀. ká lè bá lè ta wọ́n lólogó ká lè sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ kí ọlọ́mọ wàá ṣe ọ̀rọ̀ wọn ní agá tí ó sọnù tí ò ní gbọ́fẹ̀ ọdẹ. bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn ọ̀la náà ni yóò jẹ́ ìparí ọ̀rọ̀ ìlẹ̀rọ̀ insha allah ní ti alukurani alápọ̀nlé àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ìyẹn sì ń tẹ̀ síwájú. àmọ́ ìgbàkigbà tí ọ̀rọ̀ míì bá ti wáyé báyìí láàmú sọ̀rọ̀ láfìyanjú ìyẹn. torí ẹni tó bá ń ṣèrìn àjò lọ tó ń ṣèrìn àjò lọ tó wà nù mọ́tò tí ìtọ̀ bá ń gbọ̀n wọn ò ní sọ pé dìgbà tí ọkọ̀ bá tó gúnlẹ̀ káwọn tó tọ̀ ọkọ̀ ó dúró wọ́n tọ̀ wọn tún bọ́ sínú ọkọ̀ padà wọ́n tún máa lọ àpèjúwe ohun tó ṣẹlẹ̀ nìyẹn. tí a bá tún rẹ̀ tó ní ìbéèrè o sọ nípa ọ̀rọ̀ yídì kò tí ì dájú pé a máa kí yídì o kò asáǹbí ọlọ́run pé kọ́lọ́wọ́n ọba wọ́n là wá lọ́wọ́ covid nineteen ẹni tó bá ń gbọ́ ìròyìn lórí rédíò tàbí tẹlifíṣàn kò sí ìròyìn kan tó gbajúmọ̀ mọ́ báyìí ní nàìjíríà àfi ìròyìn covid nineteen ńṣe ni ọwọ́jà rẹ̀ tó ń pọ̀ sí i àwọn èèyàn tó ń lùgbàdì rẹ̀ sí i kọ́lọ́hún kókó wa àwọn tó ti lùgbàdì rẹ̀ kọ́lọ́hún kó bá ní fún wọn ní àlàáfíà. ní ti okay. Wa alaikum salaam. translation. Amẹ́ríkà ní èkó ìlà tó wà. Ṣé Kùránì ta túmọ̀ sédè Yorùbá? Ṣé ẹ lè rà ní Èkó? Àti Sọ̀yìn Bùkọ́rí. Well, um, lọ́dọ̀ àdáwà lẹ́kọ̀ọ́ ó ṣeé ṣe kẹ́ ẹ rí rà níbẹ̀ bẹ́ẹ̀ bá ti ní ọ̀dọ̀ àdáwà àdáwà lẹ́kọ̀ọ́ wọ́n ń pẹ́ nìkan ní àdáwà lẹ́kọ̀ọ́ wọ́n lọ́wà lóṣòdì wọ́n máa ń ta Islamic books ní Òṣòdì so ó ṣeé ṣe kẹ́ ẹ rí rà ní ọ̀dọ̀ wọn bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá rẹ̀ ń tí ó wá sí Ìbàdàn so ẹ lè ràn ọ̀rọ̀ àbọ̀ ní Ìbàdàn lọ́dọ̀ wa. ṣeun wa aleykum salaam wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله تعمات من شر ما خلق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد